ìdè mi tí mo rà ní ràrà tí mo sin nísinsìnyí tí mo so ní ṣonṣo mọ́wọ́ ọmọ eku wọlé ọmọ eku gbé lọ mo fẹjọ́ sùn Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ló dàbọ̀ èmi náà ló dàdé mo ní bó bá wá dàbọ̀ tó dàdé tán kọ́ bàbá kí ni ká ti máa sọ ọmọ eku Ọ̀rúnmìlà ní ká máa fọ ọmọ eku gbọ̀pọ̀n rí ìhún ìdè mi tí mo rà níràrà èyí tí mo sí nísinsìnyí tí mo so ní ṣòǹṣò mọ́wọ́ ọmọ ẹ̀yẹ wọlé ọmọ ẹ̀yẹ gbé lọ mo fẹjọ́ sùn Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ló dàbọ̀ èmi náà ló dàdé mo ní bàbá bó bá dàbọ̀ tó dàdé tán kọ́ kí á ní ká ti máa sọmọ ẹ̀yẹ ó ní ká máa fọmọ ẹ̀yẹ bọ̀pọ̀ rí ìdè mi tí mo rà níràrà èyí tí mo sí nísinsìnyí tí mo so ní sòǹsò mọ́wọ́ ọmọ ẹni wọlé ọmọ ẹni gbé lọ mo fẹjọ́ sùn Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ló dàbọ̀ èmi náà ló dàdé ǹjẹ́ bó bá wá dàbọ̀ tó dàdé tán kọ́ kí ni káàtì máa sọ ọmọ ẹni Ọ̀rúnmìlà ní ọmọ ẹni lọ́mọ ẹni ọmọ ẹni ò ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì ọmọ ẹni lọ́mọ ẹni ọmọ ẹni ní jogún ẹni. báládì òsì ló ń kọ́ ṣe bọ́mọ ní jogún ẹbu. ẹ̀yin ọmọ Odùduwà ojú òní tì yín o ẹ mọ̀ ọ́ mọ̀ ọ́ ṣe o ẹ bá ṣe ń ta ní òjò ẹ Nàìjíríà náà ò sì ní dàrú hmm, kẹ́ ti Bọ́lá Ahmed lẹ́yìn kó bá tún Nàìjíríà ṣe kó di ààrẹ